báyìí ó tún gbé dẹ́bí. ọ̀gọ̀sì ẹ̀hún mi lẹ́lẹ́ ẹ̀mí náà ọ̀gọ̀sì ẹ̀hún. ó tún sọ omi ó tún pín méjì ó tún sọ ẹni ogún òkun ó tún sọ dilẹ̀ gbígbẹ́. Ah, ọmọ musa amadi jà nǹkan. fúláwọn ní ọyá ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ tẹ̀lé wọ́n bá gbá tẹ̀lé wọn àwọn ọmọ bàánú Israel wọ́n wẹ̀ wọ́n rí jọ̀wọ́ àbùtù ń bọ̀ ẹ̀rù ń gbà wọ́n ń sọ fún Musa pé a ah, ọmọ ti dé Musa kò ní bá wa ẹjẹ́ àmọ́ lọ gbogbo eré tí wọ́n ń sá ìbọ́lọ̀ ló nílẹ̀ ilẹ̀ ó sì máa ká yóò máa nà yóò máa nà sí ìrìntẹ́ èèyàn lè rìn láàárín bí gbogbo òun lọ lè mọ́jú ìṣẹ́jú mẹ́wàá lọ ẹ̀ sì fi wákàtí kan rìn ẹ̀ ní cover distance yẹn ìbọ́lọ̀ ló nílẹ̀ àṣẹ ni tọ́lá ti ní wọlé mọ́jú wọn bá wọn ọlọ́run ni ẹ má bẹ̀rù ọmọ ẹ̀yìn ẹ máa ṣe tí ojú ogun fúláhùn gbogbo eré làwọn ẹṣin yẹn ń sá àwọn èyí ẹ̀rú ń gbà musa ní ẹ máa ṣe tí àlọ́lọ́run kò lè gbà yín jẹ̀mọ́ ibi tí wọ́n bá fọlọ́ wọn bá rẹ̀ sí náà nì ìran nìkan dúkòó kò bẹ́ẹ̀ ó jẹ́ yín nì kọ́mọ jẹ́ yọ́mọ̀ mí ni àní ẹ̀ fi ń bẹ̀ kò sí nǹkan tó ṣe torí pé ìjọba fọlọ́wọ́n ọba rẹ sí náà lọ́wọ́ bó fi bá ọlù àwọn ń lọ fìràwọ̀ náà gbàtù ìgbà táwọn Musa àtàwọn èèyàn àwọn jáde tán ìgbà tí Musa ní tàwa lójú kù kò sẹ́ni kankan mọ́ tọ́ Musa ní ọlọ́run àti jáde. ọgọ́ sí ilé náà ọgọ́ sí nínú omi ẹ bí wọ́n ṣe ń lọ ìtawọ́ ọlọ́wọ́n tá a fẹ́ kó mú wọn mọ́lẹ̀ síbẹ̀ wọ́n bá rúgbò wọn. fìràhùn àtàwọn ọmọ ogun ẹ̀ ń wò jáde èmi bá pàǹdé ọlọ́run fẹ́ràn takọ́ mi wá mí ní fẹ̀ntẹ́kọ́mùnà mìíràn. ọlọ́run bá ní ayáró lára fìràwọ́n àfi bínú wa fi hàn fìràwọ́n. akọ́rọ́kọ̀ náà ń fi hàn. a ní kó tẹ̀lé òun àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ sínú agbami òkun. ìhànà òun ká fábù àyà tì náà. gbogbo bá ṣe bẹ́ẹ̀ fún wọn náà ni pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́. ọ̀kánù àmàhà bọ̀ fìlẹ̀ ńlá wọ́n ṣe gbé onípọ̀rọ̀ òye wọn sáwọn àmì ọlọ́run ibi tọrọ wọn kàgùn sí nìyẹn ìgbà tó bí wá dójú ẹ̀ fìràwọ̀n ọ̀kọ́kọ́ mọ̀ lọ́nà torí pé gbogbo agbára òkùnkùn burúkú ń bẹ orúkọ kabalẹ̀ pé ó kúrò mẹ́ owó kúrò owó délé gbogbo ọ̀pá tí ń sa bí yẹn ń ṣe báyìí omi àtúrọ̀ sí lọ́nu nípa ah, bí ó lọ sí jẹ́ nígbà tó lọ níbi tí ó parí sínú rẹ̀ nígbà ni a ní sọ́tù Yunus. wàjà wàsílẹ̀ bíbá ní ìṣẹ̀rọ والبحر ọlọ́ni àwa la mú ọmọ àwọn ọmọ Israẹli àwa la mú wọn kọjá nínú omi ní òkun. فأتبعه فرعون وجنوده. fìràwọ́nù àtàwọn ọmọ àwọn náà gbá tẹ̀lé wọn. ọ̀yà àdéhùn. lábìyàn wípé ọwọ́ wa tẹ̀ ìyá ó jẹun. kàtà ìdá rakabu al-gharq. ọlọ́run ọba ni wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn Banu Israil jáde ìtẹ̀rí ọba káfíra ọ̀nà àtàwọn èèyàn rẹ̀ ó ká wọn mọ́nú omi òkun. qala amantu annahu la ilaha illa alladhi. ìgbà tí fìràwọ̀nù wípé omi ti gbẹ lẹ́yìn ẹ̀jẹ̀ òun ó bá pariwo. amantu. ó ní mo gbàgbọ́. annahu la ilaha illa amanat bihi banu Isra'il. ó ní báyìí mo ti gbàgbọ́ mo ti gbà pé kò sẹ́nìkan tó yẹ kéyìn ó sì afẹ́ni táwọn Mùsá tí wọ́n ń sọ ní àti àwọn ọmọ Israel ẹni tí wọ́n ń sọ mùsùlùmí náà ti gbà á. anamina mùsùlùmí. ó lè ní ẹni dọ́kà nínú ẹni tó gbà fún Ọlọ́run nínú omi yìí bí Ọlọ́run bá fi fún lọ́sìn ana wa qad asayta qabli. ọlọ́run ọba ni ṣé nísìnyí wá ni. ààlà ó ti kú nígbà ojú lásà lẹ́nu. nígbà ojú lásà lẹ́nu ọlọ́run ṣé nísìnyí wá ló máa sọ yẹn ọlọ́run ọba ní ojú kọ́tọ̀ ọlọ́run ṣáájú. wa qad asayta qabli. ọba ti sọ yẹn kó tó dọjú òní. ọlọ́run ò gbà mọ́. wa kunta minal mufsidin. ìjẹ́ ni ọ́ àlè làwọn bì ibi tó tà sí ni lọ́gbọ̀dọ̀ wípé àṣẹ ọlọ́run forí jì mí àṣọ lásìkò anabu muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ni yé máa forí jì ẹrú máa lámìlò gbárùgbòrò gbogbo tẹ ẹ bá ṣe tẹ́bà tọrọ àforíjì ọlọ́run foríjì ọlọ́run kó foríjì wá gbogbo bí dáa kù sí ọlọ́run kó mọ́sọ̀ foríjì nìkọ̀ọ̀kan wa ìfẹ́lẹ́ tún bá lọ sọ́dọ̀ ọlọ́run kò sọ ẹni tó pé ibi tí kó wá kù sí kó wá náà وإن شعرت بنقص أنت تعرف فدذ روحك بالقرآن وكتمه فدبروا حق بالقرآن واكتملوا وإن شعرت بتقصير فتعرفنا فدبروا حق بالقرآن واكتملوا فدبروا حق بالقرآن tamirin. Ọlọ́run wa ń ṣàwòrán tábìlì náà tó sin tí wọn náà bá ronú lọ títí òkú ìṣàwòrán tábìlì náà tó sin. Ọmọdé tó kù sí. شعرت بنفسا فيك تعرفه فغير روحك بالقرآن واكتمل فغير روحك بالقرآن tàbílì àfáàyí lọ́rọ̀ ọlọ́run kó fi túnra rẹ̀ ṣe ọ̀dọ́gbọ̀n máa kàbílì kòrò áni wá kí tàbílì fọ́gbọ̀gbọ̀rọ̀ àkàbílì kòrò áni wá kí tàbílì ìgbà tó ní òtí ìfẹ́ bọ́ ni bá ti dógò ń lò bó bá tọrọ àforíjì ọlọ́run gbáná fún gbogbo ẹ̀dá pátápátá náà lọ́mọ lọ́gọ́rùn-ún tó o bá ti di halatul gargara halatul gargara o náà nígbà tó ní ẹ̀dá ò lè sọ̀rọ̀ mọ́ njókòjọ́ kan máa ń sẹ́ni xaa xaa ẹ̀mí ti ń lọ bó bá ti dìbò yẹn bó ní asàkàfúrúlá ọlọ́run gbá ná èyí tí ò ti ṣe kó tó yẹn ìyẹn náà ní fúlàní bọ́ọ̀ ṣe nígbà tó rí mọ́lákùnrin náà rò. الآن وقد عصيت قبل وقبل وكنت من المفسدين ọlọ́ni ẹ̀fẹ̀ àwọn ṣé ní sísì yìí lọ́wọ́ afẹ́ máa sọ pé ọgbọ́lọ́wọ́ ọba gbọ́ ojúwẹ́jú sẹ́lẹ̀ fẹ́lẹ̀ ọ̀hún ọba náà òwà kọ́ ọba ti sọ láti ilẹ̀ ọjọ́ ni wọ́n fẹ̀rẹ̀ àmú jẹ́ ọlọ́wọ́ ọba bínú sí fẹ̀rẹ̀ àrùn. لك ببدنك وعرفنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها وعرفنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها ọ̀dọ́ ni àwa àlà fìràún àlà Musa àtàwọn tó gba Musa àwọn kọjá ibi omi òkun yẹn wọ́n kọjá ẹ̀ àwọn tí wọn ò jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ àwọn ọlọ́run àwa jẹ́ kí wọ́n jogún lẹ̀ gbogbo lẹ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àwa sọ wọ́n dọ̀gá lórí ẹ̀ àwọn tó bá rù ní wọn ẹlọ́mọ wọnú ìtàn ẹlọ́mọ kí o ṣe iṣẹ́ ọlọ́run gbogbo àwọn táwọn èèyàn bá yàn jẹ́rí láyé náà padà má dọ̀gá ẹlọ́mọ pẹ́ bùtàn ẹ lọ kíyèsí láti bẹ̀rẹ̀ gbogbo ọ̀ràn táwọn èèyàn bá ti máa ń yàn jẹ àwọn ní padà máa dọ̀gá gbogbo ọ̀ràn táwọn èèyàn bá ti máa rò pé mùmú ni wọ́n wọn ò gbọ́n àwọn ní padà máa dolórí wọn ò ní gbá tó lára ṣùgbọ́n àwọn olùsọ wọn dọ̀gá ìyẹn ń bẹ nípa ọ̀rọ̀ àwa Yorùbá àtàwọn Haúsá àti gbogbo ọ̀ràn tó kù ní Nàìjíríà ìtẹ́ ẹ̀rí ẹ̀sẹ̀ wọn ò gbá tó yóò tọ́ ṣùgbọ́n bí pàápín ọláwà yóò mọ̀ pé ó dé àwọn haúsá ni ẹlòmọ́ ìgbọ́lá lè mọ́ nílò ẹlòmọ́ nílò kàwó ẹlòmọ́ ní gbogbo àìsàn ayé ìlú ṣe mọ́ ṣùgbọ́n ìjánu ìdarí orílẹ̀-èdè yìí kíkó wà lọ́dún ara jẹ́ kíkó wà lọ́dún kó lóko ara rẹ̀ jẹ́ kó ṣàdédé rí fọlọ́n sí tó nìyẹn ẹ̀yin tẹ́ bá lẹ̀ gbọ́n ọlọ́run ẹ̀sìn máa ọgbọ́n yìí ẹ fi máa jẹ́wọ́ yìí nínú tí máa rí èèyàn lẹ́nu bí èèyàn bá lọ sí National House of Assembly èyí ò rò pé haúsá kan lè yálọ níbi táwọn èèyàn tó bá ti ń ṣe ìlú haúsá ní haúsá ọ̀nà sọ ní haúsá ó gbà tó bá tó bẹ̀rẹ̀ tó ń ṣe gbọ́ kódà tó bá ń ṣe gan-an àwọn bí wọ́n lè kó lọ́gbà haúsá ni wọ́n máa sọ jùlọ àwọn ọ̀ka gbogbo ìdí ẹ̀ka fún yẹn pé kéèyàn ó sì lu ọkọ̀ tó da láyé àwọn ọmọ tó haúsá lẹ́yìn náà ọkọ̀ ó lọ lọ dáa láyé ẹ̀ma tọ̀ wọ́n lẹ́yìn mi kéèyàn ó sì kọ́ ilé tó dáa láyé ìlú ilé gbogbo fẹ́ǹsì rẹ̀ nìkan ó lè gbójú rẹ̀ kílẹ̀ yẹn ga tó fẹ́ǹsì lọ́ọ́ máa rí òye ma ṣé fẹ́ǹsì lè dáwà sí fẹ́ǹsì lọ́ọ́ máa ó máa ti ń lọ nínú ilé ìdí nìyẹn akàmúlẹ̀ wa lápòjú wo ni bẹ́ẹ̀ náà lọ́mọ ní ìtẹ́ ń fi yàá jẹ ẹ̀ ń fi òun kẹ́ ọmọ tí yín òun lẹ́ẹ̀mọ́ lò nílò ìyà torí pé wọ́n fi sí yín lọ́dọ̀ ẹ lọ wo níta tó bá dọ̀la ó sì mọ káwọn ọmọ yín padà máa sátẹ̀lé lẹ́yìn látara àdí eléyìí firaun ó fìyà jẹ àwọn ọmọ banu israel ó sọ wọn dẹrú ó yẹpẹrẹ wọn ìgbà tó lọ ń pa firaun mọ tó parí tán ọlọ́run wá kó ọlá pa ọmọ israel. israel jogun lẹ̀ fún wa ọlọ́run wa awọ́rọ́ fún wa alqawma una banu israel àwọn ọlọ́run bá la jogún gbogbo tí wọn ò ní tẹ́lẹ̀. الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها àwọn tí wọ́n ti sọ dọ̀lẹ́ tí wọ́n rò fún wọn ní ìjọba lẹ́yìn àwọn ọlọ́run bá wá jogún ọlá ibùyẹ òòrùn ọlá ibù ọ̀rọ̀ àjòjò ọmọ ọmọ israẹli lẹ́yìn tí wọ́n ti ń bá ọdún fáìmọ̀ ẹ̀yọ ọdún lọ́dọ̀ fìràhùn ọlọ́ nígbà tá a là wọ́n tá a wá dá wọn lọ́lá aṣọ wọn di olókìkí àkó ọ̀pọ̀lọpọ̀ ìdarí ìdásàkóso ilẹ̀ àkólé wọn lọ́wọ́. wọ́tà mímọ́ ti kárí mọ́ tọrọ bí kàlẹ́ ó sì náà alára ní ìrọ̀sọ̀rọ̀ ìlà bí wọ́n sọ́dọ̀ ọlọ́run ọba ládùn tọ́lọ́run ọba ṣe ọ̀sẹ̀ báwọn ọmọ bàmú Israẹli ọ̀sẹ̀ náà wọn lára adébọ́lọ́wọ́ bá bá wọn ṣe wípé ẹ ṣe sùúrù ẹ padà wá jẹjà ọlọ́run ọba ní àdéhùn tá a bá wọn ṣe ó ṣe mọ́ wọn lára alábàání ìṣòro ìrìnà sọ̀bọ̀rù látara pé wọ́n ṣe faradà wọ́n ṣe sùúrù nígbà tí Fáráò fìyà jẹ wọn ó mú wọn lọ́rú ó lò wọn nílé ìyà ọlọ́run ní Musa máa sọ fún ká máa ṣe sùúrù níbi jẹ́ pé gbogbo nǹkan láyé téèyàn bá lè máa ṣe sùúrù àtúbọ̀tán ń bọ̀ wá da bó ti wulẹ̀ kí nǹkan ó le tó bó ti wulẹ̀ kí nǹkan ó dàgbẹ́ ní pé ó ti di béèyàn bá lè ṣe sùúrù béèyàn sì ní faradà nítorí pé kò ṣeé ṣe yóò padà wá já síbi tó fẹ́ àwọn ọba ní Israel wọ́n wà hopeless kò sí kò sí kò sí hope fún wọn kò ságbìyànjú kankan fún wa kò sáfọkàtẹ kankan fún wa lọ́dọ̀ fìràwọ ṣùgbọ́n látara kí wọn ṣe sùúrù ọlọ́run ọba ní àwa ju àwọn ẹ̀fọ́ wa aṣọ wọn dọ̀gá lẹ́rẹ́lẹ́ akó ìbòyọ fún wọn nílẹ̀ àti ibi tó òòrùn ti yọ aṣọ wọn gbogbo àyè alẹ́ tí ìgbà gbogbo àwọn ìyọ̀ tọ́lọ́run ọba tó ń gbà àlùbáyé àwọn ìyọ̀ jíbùkún ọlọ́run ọba ti mú dúdú akólé wọn lọ́wọ́. ọ̀gá ti kàlí mọ́tò wa bí kàlí ṣọ́sínà àlábàá ní ìsirọ́. إسرائيل بما صبروا àdéhùn ọlọ́run ọba èyí tó ṣe fún wọn ó padà sẹ́nu lára bímọ ìsọ̀bọ̀rún pẹ̀lú mẹ́jẹ̀mú pé wọ́n ṣe sùúrù pọ́ǹtì yẹn dì mọ́ wọ́n bí máa sọ̀bọ̀rún tí wọ́n bá lọ ṣe sùúrù ni ó súnmọ́ pé wọ́n padà ní nǹkan yẹn náà fi sọ fún wa wípé ayé bí ọwọ́ ọmọ ọba tèkú dà kì í béèrè kú tó pa bàbá ẹ̀ fìràhùn àwọn bàánú israẹli wọn ò lè dojú kọ fìràhùn báwọn ó bàjá ọlọ́run ni ẹ máa ṣe sùúrù. lóko jẹ́ wípé àìlèjà kọ́ ẹni tá a bá lè mú wá ṣe sùúrù àwọn àmọ́ ẹ bẹ̀ lọ. bá lọ fẹ́ bàjẹ́ ọ̀bẹ́fẹ̀mí ara ẹ̀ sùn fún mi látara àdó eléyìí àwọn bàmí Israẹli wọ́n ṣe sùúrù ìyájẹ ọ̀run ara mìíràn títí títí látara kó wọ́n ṣe sùúrù ọlọ́run padà làwọn níbi ìnira àti ìyà tí fìràwọ̀n fi jẹ wọ́n. àmàrinà máa kànà ẹ̀sìnà fìràwọ̀n ọkọ̀ mọ́. ọlọ́run dánilẹ́yìn ìyẹn fìràwọ̀n padà lọ lé náà inú òkú pupa inú omi náà ló tán sí àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ ọlọ́run gbogbo tó tún fi sílẹ̀ gbogbo tí fáwọn fi ilẹ̀ sílé pátá atẹ́kùn jí burúkú lórí gbogbo ẹ̀dà wàdàmọ́rí náà ọlọ́run ọba ó ní kó tán lórí gbogbo tó fi sílẹ̀ sílé náà wàdàmọ́rí náà máa ka náà náà fẹ́ràn àwọn ìwà kan ó ń mú. ودمرنا ما كان يصنع فرعون وقومه gbogbo ti firaun àtàwọn ẹjọ ẹ tí wọ́n ṣe kalẹ̀ Ọlọ́run ọba ní ayé kí gbogbo ẹ parẹ́ gbogbo ẹ wá dòló kúrò ní ṣòro àti gbogbo àwọn ilé ńlá ńlá ńlá tí wọ́n mọ kalẹ̀ gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní dàwó nígbà tí firaun òun ga òun ga òtí ẹ síjọba mọ́ olórí gan ti lọ oníkálukú bá gba tiẹ̀ lọ gbogbo ẹ̀ parẹ́ erí pa lókùn tẹ́ ọmọ rí ní mísírànsì nítorí ọmọ sọ fún pé ibi tí fìràn tó ti lu ọlá rẹ̀ ẹ wà mọ gbogbo ẹ̀ àwọn àlàpà nítorí ọmọ rí bẹ́ẹ̀ nìyẹn bí ẹni pé ò wáyé rí alágbára àmọ́ ó parí lóbi jẹ́ pé ẹjẹ́ ká gba tọ́ lọ́run èyí gbéraga sọ́lọ́run tó gbọ́dọ̀ wọn bá ló dára ọlọ́run ọba sọ ibi tọrọ fìràánù tó kángun sí níbí látara àdúrà ẹ̀kọ́ tó ọ̀rọ̀ yìí ò tí ì parí ọ̀rọ̀ musa àtàwọn èèyàn rẹ̀ náà ó tún tẹ̀síwájú àti yanjú ibi títí fìràánù tán sí nìyẹn kí ló tún wá ṣẹlẹ̀ láàrin musa àtàwọn ọmọ israẹli èyí tó ń bẹ nínú àlàyé tọ́lọ́wọ́n bá ṣe fún wa lóògbé jẹ́ wípé kò sẹ́nìkan tó lè dojú ìtàn rú máa mùsùlùmí lọ́wọ́ tẹ ẹ bá ti bí kíyèsí ẹ mọ̀ wípé níbo gan la fẹ́ pè nílùú àwọn banu israel ní ìsara misra abẹ́kọ̀ ibi náà tún kó wọn lọ ibi tí anabi musa ń kó wọn lọ tí ń kó wọn lọ yẹn náà ní palestine wọn pè nílẹ̀ ilé ilẹ̀ alálùbáríkà ibẹ̀ ló ń kó wọn lọ padà mọ̀ wípé ṣé wọ́n débẹ̀ àbí wọn ò débẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ àwọn èèyàn kan ti ń gbébẹ̀ àwọn kọ́nà nìyí lóbi jẹ́ pé gbogbo àwọn nǹkan ìtàn yẹn téèyàn bá lọ ka ìwé kan wọ́n ń pè ní Jewish conspiracy ìwé àwọn Jew gbogbo ète wọn àwọn ó trace àwọn ìtàn yẹn gbogbo àyè àwọn làwọn ní ṣùgbọ́n ẹni tó bá mọ̀ tàbí kúránì sọ àwọn kọ́nà ní inna fiya qawman jabbari àwọn kan ti ń gbé bẹ̀ ṣáájú kún tó ní kún lọ tó látara àdí eléyìí àwọn bànú Israel wọ́n ṣe sùúrù wọ́n ṣe faradà ọlọ́npadà làwọn ìyẹn náà jẹ́ àjẹfẹ́ni kọ̀ọ̀kan wa kò síbi nǹkan ṣe le tó tó bá ṣe sùúrù tó sì ń bẹ lọ ọlọ́kùn ọ̀rọ̀ mọ̀ bó ti wù kó lágbára tó mọ̀jákàn ṣe sùúrù kó sì máa bẹ lọ́wọ́ ọlọ́run yóò mú gbogbo nǹkan yẹn yóò mú kúrò àwọn ọba ní Israel musa ń sá sọ fún ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ọ̀nà tọ́lọ́wọ́ bá fi mú fìrà àwọn ọ̀gá ó yà wọn gan lẹ́nu àwọn ọmọ kódà nínú ẹ̀mí wọn wọn ò mọ̀ gbogbo àdúgbò gbogbo ẹ̀mí wọn ni pé fìrà àwọn yóò délé ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá fi tán bá fẹ́ òní lọ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́run sí àmà kíyèsí wọn. mẹ́sì wá ní ìyapa àṣẹ ọlọ́run ọ̀tá ní ìfọ̀fín ìfọ̀tá ní ìgbésání ní ìfẹ̀rẹ̀mìsán habibatà ní ìlọ́wọ́ hàn ṣùgbọ́n náà نادر على الإنسان حببتان في الميزان حببتان إلى الرحمن سبحان الله سبحان níwọ̀nba rin nínú àwẹ̀ sáwẹ̀ já <laughs> àwẹ̀ rẹ̀ já àkọ́kọ́ kọ́lọ̀kọ́ sànù wa bí èsèlú àwẹ̀ gan kọ̀ọ̀yẹ́ kéèyàn máa gbóbẹ̀ àbúkọ́ bá gbéyàwó rẹ̀ tọ́jú ọmọ rẹ̀ ọjọ́ ìyá rẹ̀ ọjọ́ àǹtí rẹ̀ ìtànsọ̀ tó fi yé ẹ̀yìn ẹgbẹ́ bẹ́ǹṣì kan kalẹ̀ ní kọkùnrin kò jókòó ó lata sórí bẹ́ǹsì rẹ̀ kóbìnrin kan náà kọ́ wa ìyàwó mi lọ lata sẹ́yìn ọkùnrin kò jókòó bẹ́ẹ̀ sẹ́yìn alẹ́ sí nítorí pé kò sáyè lọ jókòó lẹ́yìn ọkùnrin èèyàn ò ṣe bẹ́ẹ̀ ìṣẹ́ntì náà ní ìṣẹ̀lẹ̀ lórí ọ̀kadà yìí àwọn ọlọ́kadà wa nìyí ọmọ rẹ̀ kò pọ̀ ní ìlú ìṣọmọ rẹ̀ kò pọ̀ ní ògbọ́lọ́kadà tí ọba ti jọ́ ọmọ rẹ̀ kò bá wọ̀ wí o ṣùgbọ́n àwọn tí èso máa rí ó pọ̀ ṣe ẹrẹ́ lómi yọ máa máa gbójú ọ̀kadà sókè tóbìnrin bá ń bẹ lẹ́yìn tó bá ti lè dúró báyìí obìnrin ọ̀ lè àyàmọ́ òní ẹni tó bá ní gẹ́ra àìnítìjú àti bórílẹ̀-èdè ṣe rí ọ̀kadà ò sí nínú tí wọ́n fi ń ṣe means of transportation òsì ló dé òun ló fa nǹkan yẹn ṣé ẹ mọ̀ wípé ní táwa gbọ́njúmọ̀ tọkọ tí wọ́n bá ní mọ́ṣíìnì ńgbà kan obìnrin yìí ńlá tán wọ́n máa ń dúró bẹ́ǹtì báyìí ní táwa gbọ́njúmọ̀ ni o àwọn àgbàlagbà wa ń dúró ìyàwó rẹ gẹ́gẹ́ kì í obìnrin yìí ńlá tán bọ ọkùnrin lẹ́yìn lórí mọ́ṣíìnì kódà kó jẹ́ pọ̀ kọ́ rẹ̀ gbogbo wọ́n jókòó wọ́n bẹ́ǹtì báyìí kí ni ó fà yín gbà ìtìjú látàbọ̀ ọkùnrin lẹ́yìn ṣùgbọ́n bí eré bí eré bí eré bí eré kódà obìnrin míì wọ́n tún gbéyàn méjì wọ́n fìyàwó rẹ̀ sáàrin ọkùnrin kan ó jókòó ní lẹ́yìn ẹ̀ ọlọ́kadà ní ọwọ́ àwájú ẹ̀bẹ́ máa ń gbé papòrá náà nígbà míì tó bá di owó rọ́ṣìn ẹ̀ṣẹ̀ olórúkọ méjì ẹ̀ṣẹ̀ ni yàrá máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tó ti ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ ìwọ tó wá ti mọ̀ lẹ́sẹ̀ tó bá wá kàdánwò pé o padà gbóbìnrin ọ wà á sọ́ra rẹ olùtọ́ ọlọ́run tí bá jẹ́ ló fà á ṣàforíjì mi o ṣùgbọ́n tó tó wá ń mọ ẹ̀yìn tó ta ẹ̀ṣẹ̀ yẹn tún pọ̀ sí nínú Ramadan ẹni tó gbé obìnrin nígbà tó gbé nígbà tó ṣe Ramadan náà sáwọn ẹ̀rẹ́ bàjẹ́ àwọn ẹ̀rẹ́ bàjẹ́ àmọ́ ládàá àwẹ̀rẹ́ ló dínkù tọba tún lérò irú owó adùn irú sóbìnrin tó gbé ládàá àwẹ̀rẹ́ yóò dínkù sọ̀kọ́lọ̀ kó sàánú wa ṣùgbọ́n orílẹ̀-èdè wa ò lọ fà á ẹ tún láwọn ìjọba tó ṣèlú bá tún bọ̀ wọ́n lè rọ̀kadà lọ́rẹ́rẹ́rẹ́ wọn ò ṣe gba ọ̀kadà lọ́wọ́ àwọn èèyàn kan fún wa ní kẹ̀kẹ́ nàpẹ̀gùn ìyẹn tí wọ́n bá lè ṣe téèyàn bá délé àrògbò ọlọ́run ló mọ iye àwọn èèyàn tí ọ̀kadà ti kálẹ́sẹ̀ ọlọ́run ló mọ iye ọlọ́run ló mọ iye àwọn èèyàn onímọ́tò tọ́lọ́kadà ti dáhùn sí lọ́rùn bọ́n ṣe ń gbẹ̀gbẹ̀ ọkọ̀ wọ́n mọ̀ gba wájú bọ́kọ̀ bá sì kàn wọ́n pẹ́ báyìí wàhálà ni wọ́n ọlọ́kọ̀ kan pa ọlọ́kadà ó pọ̀ ju àǹfààní tààrọ̀ pàǹ nígbà lọ. tá a bá ní ìjọba kan kó lè stop ẹ̀ ṣùgbọ́n ìjọba tí ó bá stop ẹ̀ kó replace ẹ̀ pẹ̀lú nǹkan mi kánú ẹ̀ tó bá ti lọ́kadà kó gbé wá wọ́n fún kẹ̀kẹ́ náà kí gọ́ọ̀mẹ̀ntì ó subsidize ẹ̀ pé ìjọba sanwó lọ́tọ́ bá ti ní ọ̀kadà ó ti ní iye grade tí ọ̀kadà rẹ ó bá ti pé wọ́ọ̀tì grade báyìí á gbé kẹ̀kẹ́ náà pẹ̀lú fún ọ ṣùgbọ́n tí ọba so ẹ ẹtẹ náà fẹ gbogbo eré tó bá rí ọsán láyé o ti níbi tó lè sá ma abẹ́ẹ̀kọ́ so àwọn ìjọba wa wọ́n ní nǹkan ṣe é pọ̀ gbogbo ẹ̀ ṣe wọnú ara wọn kó kálukú ọlọ́mọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run so ti yé báyìí so kò bá mu ṣùgbọ́n bí àwùjọ ṣe rí wọn ló kọ́kọ́ pẹ̀lú wọn kó sínú àdáwò yẹn ṣùgbọ́n wọn tó bá wa kó sínú àdáwò bọ̀rọ̀ ọlọ́run tó ti bàbá rẹ nìkan tó bá ní àníṣe kódà bó ṣe five hundred naira ló ń pa lójúmọ́ ó tẹ̀ ń lọ́rùn wọn ní gbóbìnrin ẹ má sọ pálá sí júlẹ̀ o tó ti wà báyìí bákan náà ẹni tí wọ́n ní ànábì Musa kó ń gba kéke ó mú ògùn náà ọ̀sọ́ sẹ́nu fìràwọn ní wọn fẹ́ ìbáyọ gbọn wọn fẹ́ ìyílẹ wọn fẹ́ ògùn náà lẹ wọn wá sọ ògùn náà nù sẹ́yìn wà ń gbà náà lárúbáwò lọ́pẹ̀ níbo náà ti wá rí ẹyìn nígbà náà dábìnì ni wọ́n ní òlẹ́yìn tí ìtàn yìí ò ìtàn tí ò lálàáfíà ọlọ́run kan dáná bí musa lẹ́gbẹ̀ẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ń kílẹ̀ dáadáa kì í ṣe pé kò lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run fún wa ní ẹ̀bùn gbígbọ́rọ̀ kalẹ̀ jùra wa lọ. Harun ó mọ̀rọ̀ ó gbé kalẹ̀ ju ànábì Musa lọ èyí ṣe pé àwọn Musa jóná ìyẹ̀pọ̀ lọ gbogbo àwọn ìtàn yẹn ìtàn tá a bá ń lẹ̀ ni tí òkú tá a bá ní ká tọkùnkùn ẹ̀ kò kò lálàáfíà bákan náà ẹni tó jẹ́ níṣẹ́ ọwọ́ bẹ́yà télọ̀ ẹnìkan gbàsọ fún ẹni yẹn ó sàrètí pé yóò wá gbàsọ kò rí ẹni ọwọ́ á dúró dúró dúró dúró kò yẹn mọ́ bóun ni ó ṣe ṣe tó bá ti pé àwọn bí ọdún mélòó kan bí ọdún kan ti kọjá o gbúdọ̀ wá àwọn tó lè link top ó gbúgbọ́ ọ̀nà kò sáré asọ̀rùn fìlẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ ti ó lè wá bó o bá yìí tó ṣe láyé mọ́ ẹ dákun property èmi kọ́ mo ní nǹkan yìí ẹni bá wà wà wà lọ. tó o bá wá pẹ́ bẹ́ẹ̀ wá ń wọ aṣọ aláṣọ bá dé ọba ni àpamọ́ ah, lásọ kan lọ́dọ̀ wù nǹkan bí ogún ọdún sẹ́yìn à ah, àdúgbò òjì ló gbé ọ̀sánwó ọ̀sánwó ọ̀dà padà ṣùgbọ́n tó o bá padà wá rí mọ́ èyí tó dáa jù ní pé kọ òwe lé lórí pé nínú pọ́pátì mi ò èmi kọ́ ni mo ní nǹkan yìí o kàn fi ṣe sọ́dá kọ̀ dáadáa rẹ̀ ó máa bá ẹni tó ní nǹkan yẹn tó bá fẹ́ ju pàǹtí nílé dáadáa wà láwàlá bákan náà ìbéèrè lórí ìyàtọ̀ tó wà láàrin àkíkọ̀ ọjọ́ mẹ́jọ ọjọ́ méje fífún ọmọ ló kọ ọjọ́ méje lànàbì sọ méje lànàbì sọ gbogbo àdìsí tó wá yóò máa ṣàbẹ̀rẹ̀ ọjọ́ keje lànàbì sọ kí nìbí tó fi dijọ́ mẹ́jọ lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn bàbá wa ń bí ní tó fà ní pé tíra fíkì tí wọ́n kà àwọn ní wọn ò ní ka ọjọ́ tí wọ́n bí ọmọ yẹn mọ́ sọtí ọjọ́ keje ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ keje wọn ó rí bótó bá kà mẹ́jọ ọjọ́ lọ́sọ̀ abẹ́ẹ̀kọ́ ní tó fà ní ṣùgbọ́n tí a bá bí àwọn náà léèrè wàyí wákò wáyé sàmọ́ yọ́mọ̀ sáábì yìí wọ́n bá ń ka ó túbà wọ́mọ̀ yìí ọjọ́ keje làwọn náà sọ sotí yé ṣùgbọ́n nàbì tó ní yẹ́wò mọ̀ sáábẹ́ yìí ọjọ́ kejì ọmọ kò ní ẹ má kájọ tí wọ́n bì ìgbìyànjú ni wọ́n ṣe ṣùgbọ́n ìgbìyànjú yóò wọlé káka ọjọ́ kejì àtijọ́ tí wọ́n ti bí ọ̀sán àtòru ní jọjọ́ kan ẹ̀ka ìgbà míì wàá máa ń bẹ ọmọ míì wọ́n lè bí sátidé kódà ìgbé sátidé náà làkíkọ ẹ̀ ẹ̀ka tó bẹ́ẹ̀ ṣe kójọ́ mẹ́jọ ìṣèkójọ́ mẹ́jọ lẹ́sẹ̀ ìrọ́ ọmọ tẹ́ ẹ bá bí níjọ́ sátọ̀dẹ̀ ẹbí ní aago mẹ́jọ alẹ́ sátọ̀dẹ̀ náà ní lẹ́sẹ̀ akíkọ̀ rẹ̀ torí pé aago mẹ́jọ alẹ́ òun kì ṣe sátọ̀dẹ̀ mọ́ òru sànńdẹ̀ nù so nígbà bá ti dóòrù sànńdẹ̀ sátọ̀dẹ̀ ló dá kíkọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹjọ́ ọba àmọ́ káńtì èrè ṣe sátọ̀dẹ̀ náà ni wọ́n bí sátọ̀dẹ̀ jọ́mẹ́jọ náà ni ìjọ́mẹ́jọ nítorí fàyàtọ̀ ní àwọn bàbá wa àwọn ìka ọjọ́ tó ń bí ọmọ yẹn náà wọ́n wà lẹ́yìn ọjọ́ tó ń bí ọmọ yẹn wọ́n yọ kúrò bẹ́ẹ̀ lẹ́yìn yẹn mẹ́jọ sọ̀rọ̀ àka seven days seven yẹn làwọn náà ka nítorí fún gbèsè mẹ́jọ ni yóò kì í ṣe pé àwọn tó ń sọ fún yẹn àwọn kan tó gbé tuntun dérò wọn bá tún ní ọjọ́ méje ni ọjọ́ mẹ́jọ la àwọn kò gbé tuntun dérò èyí ìgbà tá ń sọ yẹn gangan ní ìpìlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní tó ní yàtọ̀ wá ní kíkàjọ́ ìjọ wo ni ká bẹ̀rẹ̀ kíkà rẹ̀ nítorí mú ìyàtọ̀ wá nìyẹn àtọmọ ọjọ́ mẹ́jọ àtọmọ ọjọ́ méje ọmọ Islam náà ni wọn. nítorí ká sọ eléyìí àwọn àwàdà àjọ̀dọ̀ ẹlòmíì máa ń béèrè béèrè pé ìgbà tó ń bímọ àkọ́bí bàbá àwọn sàṣọ pé dandan la jẹ́ pé nílẹ̀ Yorùbá bàbá ọ̀fẹ́ kọ́jọ́ pé ọ̀dọ̀ òun ni ká ti wá fọmọ lóko bóyá ọmọ gba lóṣìta ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bàbá wa ni ẹ̀yin lọ lọ́jọ́ méje gbogbo àwọn èèyàn ní ọjọ́ méje ní èmi ń sọ fún ọ ọmọ ọjọ́ méje kò yé bàbá àwọn bá ní ah, àbábá èmi lọmọ yín o tí ẹrọ lè tó mi bí ọmọ tèmi ni o ẹmọ ẹmọ fi bíbí àbẹ̀rẹ̀ bí sáyé ọmọ fún mi ẹ ń sọ fún bàbá rẹ tó bá béèrè béèrè ṣe sùúrù ṣàlàyé bá a ṣe ṣàlàyé fún bàbá tọ́lọ́mbà ní oyé wọn alihamudulilayi torí gbọ́dọ̀ wọn bá ní wàlá tákù láì máa wò wàlá àtàní àárẹ̀ òun wà kó láì máa kàwọ́lá torí ìmọ̀ ọlọ́ni ọ̀rọ̀ alápọ̀lẹ́ ní kò bá wọn tó bí ọ ọ̀rọ̀ àpọ́nlé kódà kó lè pé ohun tí wọ́n ń sọ ọ̀bá ti ẹ̀rù tó ọba ti ti fẹ́ sọ̀rọ̀ gbólóhùn àpọ́nlé òun kò fi bá wọn sọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ ṣe rí náà ni méje náà làjọ dúró lórí kíkà ló ló yàtọ̀ tọ́lọ́n bá ní kó gbọ́ ọyé tí ọ̀gá gbọ́ ọyé ẹ ṣe ń jọ mẹ́jọ náà kọ́sọ́ máa ń di kẹfẹ́ yìí ṣùgbọ́n torí pé bọ́ọ̀ bá lówó àti ṣe ń jọ mẹ́jọ gan o lè ṣe ní any time ọ̀rọ̀ ọjọ́ méje ọjọ́ méje lè ní o lè ṣe ní jọ́mọ̀ ìgbógun o lè ṣe lógun tó ṣe ṣe lẹ́yìn ọdún kan ní kò sí wàhálà kan ìwọ àlàbùrọ̀ wàá torí èyí kí wàá ti bàbá rẹ̀ wáyọ̀ fún kọ̀ṣẹ́ra yín èèyàn ṣe yìí ju bóòlù sójọ́ méje ìjọ mẹ́jọ náà ṣe yìí ò lé tó báyìí àìnímọ̀ ìwé ń dá owó ara yẹn lọ bí ọba bá wọn sọ́tàn bá gbọ́ yé àwọn ọmọ tí wọn bá sì gbọ́ yé kò sí wàhálà gbàtí bàbá ìdúgbò bàbá yẹn náà ó fi kó yìí bá rẹ̀ mi pé àwọn ọmọ mi òbí ẹ̀ ọ̀dọ̀ mi ò tẹ́ kó sí tó bá gbé yàrá tó bá dẹ̀ gbé tọ́ bàbá bàbá ti sọ náà ní bá ti mú tó mẹ́jọ kò sí wàhálà torí pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé sọmọ ńlá lùbáríkà àbí òlà àbí òṣè mùsùlùmí ṣùgbọ́n èyí tó dáa jù oníkọ́ jẹ́ yóò mú sáàbì yìí wallahu alam oníbèrè pé òun pé wọ́n ní náà ń bọ̀ ẹ ti béèrè béèrè tí mo ti gbọ́n tí yìí náà. okay. firaun ó níyàwó kan tó jẹ́ asia ìyàwó rẹ̀ yìí kì í ṣe pé kí ìlú yẹ kó ṣe lára ẹni tó kàn ṣe òun náà ní pé ó sọ fọ́kọ rẹ̀ wípé ẹ jẹ́ ká ṣe ti musa yìí náà ọ̀rọ̀ tí ń sọ yìí ó tó ni ìtọ́ni hmm. tó ṣe náà ọlọ́run sọ sọ pé ọmọ àlìjẹ náà fìràánù sọ pé ìwọ náà ti gba ọlọ́pàá ó sì dọ̀nà àlùjánà lóde ebi ebi tọrọ bọ́ọ̀ rẹ ṣe wá náà nìyẹn kò jù báyìí nínú àwọn obìnrin àlìjánà àwọn ìyá alé lálìjánà ọjọ́ kan bẹ́ẹ̀ àṣìá pé fìràánù máa ń gbóúnjẹ fún yẹn nǹkan kan àwa náà máa ń gbọ́ náà lóde <laughs> a máa ń gbọ́ ni ṣé tàn ń lálàáfíà ṣé ò lálàáfíà èmi ò máa ṣùgbọ́n àjọ máa gbọ́ bẹ́yìn náà sì gbọ́ yín náà wallahu alam. Ah, ẹni tí ó lè ẹnìkan jalè ládùúgbò bóyá ó jí sẹ́ẹ̀tì mọ́ ibùdó ẹnìkan tí ń ṣáàjì sẹ́ẹ̀tì yẹn lápẹ̀jù ó ti mú àwọn èèyàn sá sẹ́ẹ̀tì dà sẹ́ẹ̀tì dà wọ́n bá rí wọ́n bá gbà mọ́ wọ́n bá lù ú nílò ọ̀pọ̀ débi pé abáfẹ́sọ́lù kìámà ṣé àwọn tó ní ẹni tó jalè yìí ṣé wọ́n lè pẹjọ́ pé àwọn tó lu ọmọ àwọn wọ́n sì dá wọn mà pé wọ́n pa ọmọ àwọn nínú ṣẹ̀rí islam bẹ́ẹ̀ ni wọ́n lè pẹjọ́ torí pé nínú ṣẹ̀rí islam ẹni tó jalè wọn ò ní ká lù pa tẹ́ ẹ bá ti mú ẹ̀fà lé òfin lọ́wọ́ òfin ní wàá lò kájọ pé wọ́n pè lọ́wọ́ ni o wọ́n sì kọ́dà tó kó pípa ọ̀rọ̀ rẹ̀ ọjà sí òfin ni ó pa ẹgbẹ́ ẹjọ́ ní ọ̀dàjọ́ pé kan lọ pa ṣùgbọ́n ẹ̀yìn dìde ọ̀yọ́ ẹ̀lú ẹ̀fọ́ dáyà sí lọ́rùn ẹ̀lú nígbà nínú ìṣẹ̀lẹ̀ àti ẹ̀pà yẹn nínú ẹ̀pà yẹn ṣùgbọ́n báwùjọ wá ṣe rí ara máa ń tàwọn èèyàn ẹni olè ti wọlé ẹ̀rí tó wù ú tó gbọ́dọ̀ tó àdúgbò wọn mú olè kan ládùúgbò láìra ó lè lọ mú bíjà àmà torí pé dọ́tà wá sọ̀rọ̀ ọ̀nà ìyàtọ̀ fi dé òun náà ṣùgbọ́n òkú ọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ tó bá lọ pa ọ̀pá yẹn nìyẹn sọtí àwọn fámìlì yẹn ní right wọ́n lè sún wọn sí kọ́ọ̀tù wọ́n dẹ̀ sanwó ẹ̀mí yẹn torí pé wọ́n ní kí ló gbé ní tó gbé lélẹ́yìn ẹ̀hẹ́n fẹ́ẹ́ dá padà sanwó ẹ̀sán ẹ̀mí ẹ̀ ránkọ́ so kọ́lá wọn láti òfin ṣẹ̀rí àníyàn tó ti yé ṣùgbọ́n ní ti máa ń bá àwọn èèyàn níjẹ́ pé bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́pàá ó fi ń lẹ̀ ṣé bá ti di wípé kò sí ìdájọ́ òdodo mọ́ gbogbo nǹkan òdodo kúrò lùsù kò ní í sí bó ṣe yẹ kó àwọn nǹkan kan tí mo ń ṣàkíyèsí lẹ́yìn tó mẹ́ta yìí ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn ń wọ́n ń ta àwọn ọlọ́pàá láyà sí i ṣẹlẹ̀ gan àwọn èèyàn nílù gidi tọ́lá bàbá dẹ́lu mi bẹ́ẹ̀ mi orí ẹ̀fẹ́ bìrù pé tó ń bá gbà ọ́n fò ó ti débẹ̀ sí ó ṣẹlẹ̀ dáadáa àwọn èèyàn ń gbé Facebook tó pọ̀ ẹnìkan ọlọ́pàá dáadáa ló ń gbé kó wá sí bùkẹ́ ẹni ẹni omi ò sí nítorí wàá fẹsẹ̀ kó ṣe ọlọ́pàá yẹn ó dáa sọ́ọ̀rì kó wá níbi omi ò sí bùtù nítorí wàá fẹsẹ̀ kẹ̀sì mo pé wọ́n ti dẹ́ ẹni àbí kẹlòmí kọ́ lẹ́pẹ́ ọlọ́pàá lọ́dà gbogbo lọ́pàá àwọn olè ní wọ́n tẹ́lẹ̀ wọ uniform ọlọ́pàá oríṣiríṣi àwọn nǹkan mi ẹni ẹni pé kò sí wọ́n bẹ̀ tí orí láyé òun ò lè ṣíbùtù fún mi nínú ìbẹ̀wò kò yẹ kẹ́ni wọn lagidi ṣíbùtù nígbà tí ò gbé nǹkan kan sẹ́ ó ṣíbùtù fún wa ṣùgbọ́n ìkórìíra táwọn èèyàn ní sọ́lọ́pàá àti ṣe sí ọlọ́pàá ó ti jẹ́ kí àwọn ìjọba tẹ́lẹ̀ ìbá ti rí ọlọ́pàá báyìí inú ò bí ìfọ̀ ẹlòmíràn tó ní bọ́ọ̀tì mọ́tò bá wọn dáná inú ò bí tó bá ti rí kò sí ìdíbò ní ìlú òfin níbẹ̀ ah, owó tó bukọ́ lu kódà wọ́n ń ṣẹ́ṣẹ́ ń jì àdáadáa ah, wọ́n kà wọ́n kà dùn ní pé ọjọ́ mi lówó òní ṣẹ́ ìlà ìlà ìlà security fa security lọ́dọ̀ ṣe ẹ̀ẹ́dínlẹ́ka one thousand wa ẹjọ́ kí ọ̀rọ̀ rẹ̀ náírà wà ń bẹ ọ̀nà wọ̀ọ́rí kó ní ìdí twenty naira gan orí wọ́n wà lọ ní igbó kan wọ́n lọ sí ẹ wa sẹ́ni yẹn ní ọmọ ìpò fẹ́ fòfin mú ọ oúnjẹ tí òfin kò gbóró ṣùgbọ́n bí wọ́n bá ní kéèyàn owó èyí ṣìwà ṣùgbọ́n èyí ò gbọ́dọ̀ ṣìwà kéèyàn ó ṣe nǹkan tó right dúró síbùtù rẹ dúró ẹwà o ṣe fún wa tábà rí wọn afẹ́ mọ̀ tayọ àlà wọn náà gbà ṣé nǹkan mi o ṣé o sí nǹkan mi bẹ so èmi ò ń gbàyàn ó ṣe tí gbogbo nǹkan tó bá yẹ kó pé bá ti pé tó bá jọ gbọ́n ẹ ẹ níta ẹ ẹ fún mi ní kọ́kọ́rọ́ kọ́kọ́ máa gbé lọ ẹ já wọ́n máa lọ olùdókòwò sọ pé àwa ah, ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kò lè tó bá wọn gbé lọ pọ̀ tán àwọn nǹkan mi sì ń bẹ tẹ́lẹ̀ mi tún máa ń ṣe ọ̀kan náà ọmọ wa ń jọkàn ó gbọ́kọ̀lọ̀ lọ́nà ló ṣàkàwà dàbí n tí ọlọ́pàá yẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ kò mú lọ́wọ́ ọwọ́ mi lọ́wọ́ mo wá ní kó gbé fóònù fún ọlọ́pàá yẹn tó bá níbi nǹkan yẹn pẹ̀lú ògbó ọlọ́run màá ní kọ́ ọmọ kó wá kéèyàn tó débi ìdómìnà sí yẹn pé kán wá mú fún pé ó wà nǹkan yẹn wà èmi ni mistakenly ibi tí mo fi sí mo kó jáde nínú ọkọ̀ mi wá mi fi síbẹ̀ bọ́lọ́pàá yẹn wá ní pé ta ló mú ká gbé fún olùmọ̀ fẹ́ bá anybody sọ̀rọ̀ ẹ gbé fún olùmọ̀ fẹ́ bá yẹn sọ̀rọ̀ ẹni tí wọ́n bá ń lọ̀rọ̀ ìmọ̀ àwọn ọmọ ìwé ẹni tó yẹ òpè ìwà tó wẹ̀ ọmọ ìwé yẹn tó mú lé ní olùmọ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn tó ń béèrè yẹn ó wà tó bá lè ṣe sùúrù pẹ̀lú ògbọ́n láìpẹ́ wọ́n mú bọ́ ń bẹ̀ nísìnyí ìgbàgbọ́ gbòòrò yẹn kò sówó kàkà wọ́n mú bọ́ ọba lóhùn ò lè bá sọ̀rọ̀ ní ètò ọlọ́run àwọn tó jù lọ àwọn àpò wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe pé bó ṣe pé ibẹ̀ gangan ibi tí wọ́n wà àwọn ṣẹ́ṣẹ́ àwọn bó ṣe pé bẹ̀ pé ta ló ń jẹ́ báyìí bó tó sì tẹ̀lé òun ti wo nọ́mbẹ̀ ó ti wo kọ́ ẹ̀ bó ṣe pé tán wàhálà bá dé bá kọlù ẹ ẹ ẹ tó à ń bẹ̀ ni pé ẹnìyẹn ń bò ń la gidi mo ṣe pé olóòrùn pè ọ́ dàkú rẹ pẹ̀lú ògùn ọlọ bọ́ọ̀dì àkúrẹ́ wà bá mi báyìí ìfọ̀ òwú ọkọ lórí sùn ìjọ mọ́ndé ìmọ̀ṣẹ́ wọn. torí pé ibi tí kò lù ti wá àtàkùn dání òrùkú yóò sọ̀rọ̀ ya wèrè láti ẹni kìíní kan ọlọ́run jẹ́ kí sọ ọba mọ́mọ́ yín lọ́wọ́ ẹni kìíní kan ọmọ yín ló jẹ́ mo ní mi ọmọ yín nǹkan dọ̀jú sákùn bẹ́ẹ̀ ni ká rí ọ bọ́yọ̀ mo wà lọ jẹ́ lóòótọ́ nínú oúnjẹ fún mi ní kíní so màmá yọ fún mi ní màá ṣe wá so màmá wá ẹgbẹ́ ká kálọ̀ ọ̀rẹ́ jẹ́ sọ ee máa lọ <laughs> so àdá ṣé àwọn àgbẹ̀rẹ̀ àbá ro tó ṣe wò kí sẹ̀wọ̀n ọkọ ní ọ̀ọ́mọ ẹni tí ń sọ olóòfẹ́ bá mi sọ̀rọ̀ olóòfẹ́ bá mi sọ̀rọ̀ sòwúrú ìwà yẹn àwọn ọlọ́pàá tí wọ́n lẹ́kọ̀ọ́ yọ̀bọ̀ sọ̀rọ̀ tí wọ́n mọ̀ sí ẹ̀rọ gẹ́gẹ́ bí iṣẹ́ yọ̀bọ̀ sọ̀rọ̀ lónìí àwọn ọlọ́pàá tó máa ń sẹ́wọ̀n bíṣẹ́ ibi tí ọba yẹ kó o dúró sí tó ọba ti dúró bẹ̀ wọ́n wàá sọ fún wọn pé wọ́n dúró kì í ṣe pé wọ́n mú akọ́ bẹ́ẹ̀ dúró lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bí wọ́n máa wọ̀ ọ́ gan kó o tètè lè dúró bẹ̀ wọ́n á lè ṣe ọlọ́run ọlọ́run mú ọ nígbà ah, ah. tó yẹ kó wọ́n ń sọ yẹn kéèyàn iṣẹ́ yín dẹ̀ ni pé ẹ má jẹ́ kéèyàn ò dúró bẹ̀ ẹlòmíì lè ló tó kọ̀rọ̀ pé wàá mú ẹ fòfin òdìbò ọ̀pọ̀lọpọ̀ náà lọ ibi tí ọ̀yẹ́ káwọn èèyàn dúró sí tọ́ ọba dúró mbẹ ọlọ́pàá ò ní lù ọ́ wà á bọ̀ nàìjíríà nàìjíríà nàìjíríà yọ̀nà kó kúrò mbẹ bó o kúrò yóò tún lọ èmi yóò tún wá yìí ti mi dé pé ò bá sọ dìde kúrò ẹni ha ṣe àmọ́ pé fi dáná báyìí ọ̀ràn bò ẹ bá mọ ọ̀ràn tí ẹ dá ọ̀ràn wú yóò yìí máa fẹ́ kékeré misbehave látara ìṣesí wọn ẹlòmíì tó bá yà jẹjẹrẹ ọlọ́pàá inú ó ti kọ́kọ́ bí kódà kó gbogbo nítorí da ọlọ́pàá yẹn sọ inú ó ti bí kò fi ẹ̀fẹ́ rí ọlọ́pàá arábọ̀ ti wùdà mọ́ kí ni tó fà á ohun ìbàjẹ́ tí wọ́n ti sọ dayọ̀ tí wọ́n sì bí ẹni wípé iṣẹ́ tá ń ṣe ń bẹ̀rù ojú gbogbo owó nìkan lọ tọ́ba wa fẹ́ ṣiṣẹ́ wọn gan bí iṣẹ́ ẹ̀mí èèyàn gan ò fẹ́ gbà kí wọ́n ṣe má ìbò rẹ̀ ń gbà ewu ni ọbẹ̀ bóòtù wọ́n lọ́bẹ̀ wò kó o jáde ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí ẹ jẹ́ káwa ò ṣe tó tọ́ tọ́lọ́pàá bá dáyàn dúró dúró ọbẹ̀ yẹn kankan òdì kò yẹ̀ wò tọ́ba àdìpọ̀ wa fẹ́ tayọ àlà ọwọ́ àti rárá o ò lè tayọ àlà lẹ́mi lórí o nítorí ń sọ yẹn kì í ṣe iṣẹ́ ẹ̀ tó ti yé tọ́ba àdìpọ̀ fẹ́ ṣe wàhálà má bàa ṣe fàǹfà fún un ní kan fún un sọ fún pẹ̀lú ògbó ọlọ́ ó gbé wálé fún rẹ ló gbé wá sìnkú bẹ́ńkì ló látara àdé ilé ìkọlọ́run la tóbi kí kọ́mílẹ̀ ṣàánú wa kọ́lọ́ba kí ó dúró ti wa so bí yẹn ṣe jẹ́ nìyẹn wọ́n sanwó ẹ̀mí yẹn because òfin ọ̀sọ́ pé kéèyàn kan take law to their hand ẹ ẹ lẹ́sàdé pààyàn ẹ̀yin kọ́ ní ìjọba ẹ̀yin kọ́ ní adájọ́ adájọ́ ni ó dájọ́ kó tó ń pa iṣẹ́ yìí lẹ́ẹ̀lọ́ ṣe nígbà tí ẹ̀rẹ́ àwọn náà ti rúfin wọ́n gbé wọn sí wọ́n bá gbé wọn lọ ilé ẹjọ́ àwọn fámìlì ò lè yẹ wọ́n jàre nínú òfin. ọ̀rọ̀ nípa pé sí ara fìràwọ́nà sára rẹ̀ sí ò jẹrà sára rẹ̀ sì ń bẹ̀rẹ̀ sí èmi ò lè dáhùn rẹ̀ ẹjẹ́ àbí àwọn tó ń gbé ìlú rẹ̀ abọ́ẹ́mọ̀ ṣé ní Misra ara fìràwọ́nà tó sì wà ń bẹ̀. sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ìlà rẹ̀ sọ̀rọ̀ a nípa ọ̀rọ̀ ara fìràwò pé sójà àbí kò jọra ìkan wà ní òkú kan wà ní Ramses mọ́tàf kan wà ní kílìbò kílìbò ìbò mọ́tàf eh, museum kan wà ní eh, Ramses so àwọn tó bá fún tourism ibẹ̀ ni wọ́n máa ń lọ tí wọ́n ti lọ máa ń tó ti lọ máa ń wò wọ́n ní wọ́n ní fìràwò ni wọ́n ní kò sì jẹ́ra láti ìgbà tí wọ́n ti rí nínú omi bó tẹ̀jọ́ wípé tí nínú ṣẹ̀rá Islam tí àwọn mufasiru nínú àwọn sahaba àtàwọn tabirin tí wọ́n bá tú aya al-Qur'an gẹ́gẹ́ bá nàbí sọ́lá sọ́lám bó ṣe tú fún wọn tí wọ́n bá tú bí wọ́n ṣe tú yẹn náà ó máa ń dá púpọ̀ ká dúró lórí tábà nǹkan tí ó jẹ́ khilafẹ̀ nínú wákìá a ní gba wákì rẹ ní táwọn sálàfù tù rẹ òlàmà tù aya surati yunus tọ́lọ́wọ́n bá alikẹ́lá ní aliyọ́mọ̀ nílẹ̀ jí kàbíbálẹ́ ní kàlìtàkùn ní mẹ́rin khalifaka aya àwọn àwọn àwọn salaf tí wọ́n tu àwọn mujahid àwọn katada tí wọ́n try àyẹ̀ ìtumọ̀ àyẹ̀ ni pé ìgbà tí firaun tí ó tẹ̀lé sínú òkú pupa tán tọ́lọ́mọba àdékẹ́lá wá ní pé lónìí a ó gba ara rẹ̀ là kúrò níbi jíjẹrà aliyahu lónìí àwọn àfọwọ́nìwẹ̀ tafsir wọ́n ní wípé ìtumọ̀ rẹ̀ ní wípé fìràáhùn ní ọjọ́ yẹn òkun padà tì í síta nítorí pé tó bá lọ báwọn bóyá ẹja ni o bóyá jẹrà ni o in tó pera rẹ̀ lójú àwọn ọba ní Israel wọn ní nígbàgbọ́ pé irú ẹjọ́ tó fìràáhùn yẹn ó lè tẹ̀rì sínú òkun ó ní òkun fi tì í síta èyí tí wọ́n lọ ń wò ní museum yẹn ní mọ́tàfù yẹn tó wà ní Cairo city ìyẹn kì í ṣe fìràwò ìyẹn kì í ṣe fìràwò ọ̀pọ̀lọpọ̀ yìí náà lọ́wọ́ ń rí láwọn fídíò ardul Qur'an nkankan tí wọ́n ní fìràwò ni kì í ṣe fìràwò náà lọ́wọ́ musa ni wọn pàápàá bùtùmí kò mọ̀ torí pé àwọn sálàfù tu wípé ìtumọ̀ rẹ̀ ni wípé kò ní jẹrà so wọ́n dáàbò táwọn sálàfù ti tu wípé ìtumọ̀ rẹ̀ ni wípé kò ní jẹrà kì í ṣòwò tó bá jẹ́ wípé tẹ́ fẹ́ sọ ni wípé àwọn fàráyínà náà pọ̀ níbẹ̀ torí pé kì í ṣòwò nìkan ló wà ń bẹ̀ àwọn fàráyínà pọ̀ ń bẹ̀ dáadáa kódà wọn àdín ní márùn-ún sí mẹ́fà àwọn tó dẹ̀ wá ń bẹ̀ wọn jẹrà náà òun náà wá dá yọ gàmádárá ipe kò jẹrà àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wà tí wọn jẹrà tí kódà tí wọ́n jẹ́ kéfì gígẹ so àyà yẹn ò ṣe láti wípé fìràwọ̀ ni but ìjọba orílẹ̀-èdè Egypt kò sáfà kankan tó lè sọ yẹn lójú wọn torí pé wọ́n fi ń pa owó yẹn àwọn àfáà àwọn àfa àwọn àfa skul o bọ̀tí ẹ̀ bá dọ́dọ̀ àwọn àfa níta àwọn muhakkikin nílẹ̀ ulama wọ́n sọ fún pé kìí ṣe fìràwọ̀ ni wa hadha alhamdulilayi rabbil alamin alaye nípa ọ̀rọ̀ ṣé fìràwọ̀ jẹra àbí kò jẹra tó náà láti gbọ́ torí dé àbá wo nǹkan nu tẹlifíṣàn kò dàbí ẹni tó fi pé ó débẹ̀ yẹn lọ àbá àtàbà sọ̀rọ̀ káyọ̀ làwọn ń gbé wọ́n wálé ọ̀lùdé ni tó bá ti ti dẹ̀yìn lé àtún padà sọ́run so látara àbí eléyìí gbogbo àwọn àyè yẹn àyè táwọn èèyàn máa ń lọ ní kódà ẹlòmíì tó bá lọ ẹlòmíì ò láǹfààní tó bá lọ sí Misra tó o bá fẹ́ débẹ̀ tó bá ti ní nọ́mbà àfa lọ́wọ́ kó tó mo ti wà ní apọ̀jù mo fẹ́ débì yìí pẹ̀lú ògùn ọlọ́run ó dìbẹ̀ ẹ̀ jọ lọ bẹ̀ tó ti ọlọ́ gbogbo àwọn nǹkan yẹn ní kúkúrú nínú àwọn ẹ̀kọ́ bí wọ́n ṣe sọ̀hún táwọn sàábé àwọn sàábé làwọn sálàf wọ́n bá ti sọ pé ìtumọ̀ àyà yìí ni báwọn bí ṣe tu fún wa rèé kéèyàn má tu wa nínú ìmọ̀ àwọn sàábé kò sẹ́nìkan tó tu wípé ẹran ara rẹ̀ kò ní jẹrà láéláé ntí wọ́n tún náà láti gbọ́n pé níjọ́ àlùyáwò ọlọ́run lé mi ara rẹ̀ ò ní sùn mí á gbé ọ jáde gbogbo àwọn ò rí ọ pé ṣètò àwọn òkú lẹ́ẹ̀fì lè mọ̀ wípé ẹja tó dẹ̀rùn para wa díẹ̀ nígbà amẹ́ríkà ní ọ̀sán àkú ó ṣe jẹ́ ní omi òkú <laughs> lọ sísí ẹ̀rù gbọ́ngàn ẹ̀ ṣe gbé jáde ká mọ̀ wípé ohun tí ń jẹ́ ọ̀sán àwọn ẹ̀sìn sí wa bí àbáṣà pa pẹ̀lú bó ṣe balẹ̀ jẹ́ tó à mo amẹ́ríkà ọyẹ kí kódà kákọ́ máa gbókùn ẹ̀ káàkiri ó ti kó àti pa òun rè ó mú o ó kárẹ́ mú ẹ̀ ká ṣe gbọ́ ẹ̀ kùtì nígbà wàá pa ni inú omi òkun ni magbẹ́lẹ̀ táyà lọ́ba dé ní omi òkun ní sàlàsàlà ọlọ́run kó ṣàánú wa so fìràhàn ọlọ́run fẹ́ kó jáde kí gbogbo ayé rí àsólé kú òun rè lọ́lọ́run fún mi yóò jáde nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ nípa ìmọ̀kátà ń pè ní tarikhul ulum wal falsafa history of science and philosophy wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ancient civilization alhadaratul qadima bàtún wá dé Egypt wọ́n sọ̀rọ̀ nípa nínú ìmọ̀ táwọn ancient Egyptians tí wọ́n mọ̀ tí wọ́n kàǹtì sí part of their civilization tọjọ́ láíláí wọ́n gùdù lórí bọ́ sí máa ń bá mọ̀ so ó wá ya àwọn sáyẹ́nsì ó ya àwọn lẹ́nu kí ni kí ni wọ́n ní kò sí technology kò sí wọ́n dẹ̀ mọ inú ìmọ̀ tí wọ́n ní nígbà yẹn pé nínú ìmọ̀ wọn tí wọ́n yà yẹn pé wọ́n wọ́n lé ẹ̀rù bá wọn òkú ní gùdù dà tí olùdókòwò gbọlọ máṣúárì tí olùdókòwò gbọlọ gbà Now, wọ́n ṣàlàyé àwọn kan ó ní wà ní àwọn àtọ́sọ wọ́n tún dárúkọ kínní kan mi ọ̀ràn tiẹ̀ mọ́ odidi ojú mọ̀ n sọ kọ́ọ̀sì ni kì í ṣe <laughs> ẹgbẹ́ náà máa ń ṣe GNS history of science history of philosophy and science so látara àdéhùn eléyìí lè tún wò wípé bóyá nígbà tí fọ́ọ̀mù yẹn jáde tán ni wọ́n wá ẹ̀ bá mu náà ẹ̀ bá mu ṣùgbọ́n tá a bá tún wò ọjọ́ yẹn ti pẹ́ ntí ń bẹ láàrin arabu musa sanna muhammad sallallahu alaihi wa sallam kò dín ní four hundred years ọjọ́ yẹn pẹ́ so ìdí mi tó fi jẹ́ pé èyí táwọn afáàtú kájú lórí èyí táwọn èèyàn lọ ń wò níbẹ̀ yẹn kì í ṣe fìràwùn kankan ló wà ń bẹ àwọn òkú tó wà ń bẹ pọ̀ bóyá àwọn ni wọ́n wá ẹ̀ ń bá àwọn ẹ̀ ní o bóyá bóyá èrè kan ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ kì í ṣe èrè inú kìíní ok ok. ok sálọ fẹ́ wò ó tún sálọ sàlùmí ẹjẹ́ kágbà wípé bẹ́yà wọ́n good lórí àwọn ọ̀nà tí wọ́n fi máa ń bá àmọ̀ òkú nípa àwọn civilization wọn táwọn tún ní tí wọ́n tún fi ju ọ̀pọ̀lọpọ̀ ayé lọ ń bà ẹ́ ṣùgbọ́n ṣé mo ṣèrà ọ̀nà musa gangan làwọn èèyàn ń rí yẹ àlè sọ́jà sí máa tó dandan pé òun náà ṣùgbọ́n àwọn tá à ń rí àwọn kan tó ti kú tí wọ́n yẹn ń bá mu pẹ̀lú mẹ́tọ́dọ́lọ́mẹ́tọ́dì wọn tí wọ́n lò láti tí wọ́n kà sí part of their ancient civilization òun nìyẹn òun ló wà ń bẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ táwọn àáfàá tí wọ́n tú àyà wọn ìtumọ̀ ni pé ara rẹ̀ ò ní sunú omi ọlọ́run ó gbé jáde ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ayé wa wá wọn ní àṣepùrọ̀ ni fìràwọ́nà torí pé ojúlówó ló kú ọlọ́run ló sọ ọlọ́run fi ṣẹ̀ sí ọlọ́run fi dojú tì í. sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala léyìí tí a gbọ́ ọlọ́run ní oṣù aláǹfààní wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa sallam wa sallam wa sallam wa sallam.